ṣe ìwé ìsọ́jú wà rí dáadáa ẹ̀dàkùn kí ní táwọn sọ àwọn kan ọmọ nínú ìlàwẹ́ sangon ni sẹ́sẹ́rà ni gbogbo láti di orígbà báyìí nígbà báyìí wọ́n wọ́ṣọ white kó الله وعلى آله àṣẹrírú àwọn èèyàn báwọn àtàwọn tó jọ wọ́n náà táwọn lo ìràwọ̀ tí wọ́n lo ìka àbí ìlà tó ń bẹ ní àtẹ́lẹwọ́ àbí àwọn ẹlòmíì tí wọ́n ti fi tí wọ́n lò òun náà ní àtẹ́lẹsẹ̀ àbáwọn míì tí wọ́n ti fi tí wọ́n lò òun náà ní orúkọ òbí tó bíyàn bàbá àti ìyá ṣẹ́rí gbogbo wọn pátápátá àtàwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dáàbí ẹ̀mọ̀ gbogbo wọn lára mọ̀lẹ́bí alikahana ni wọ́n alikahana nínú Islam ó làwọn tó dájú pé wọ́n máa ń sọ wípé àwọn nímọ̀ nípa ọ̀la àwọn mọ ọjọ́ iwájú ẹ̀dá. E bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó mọ̀ àfi Allah anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní mafatihul ghaib khams ó ní àwọn kọ́kọ́rọ́ kọ̀kọ̀ ó ní márùn-ún la ya'lamuha illa Allah kò sẹ́ni tó mọ̀ àwọn kọ́kọ́rọ́ kọ̀kọ̀ yìí àfi Allah lẹ́yìn anábìwá ka ááyà tó gbẹ̀yìn nínú sóra tó àjọ̀kùnbà ní sọ́tún Luqman ọlọ́wọ̀n bá ní ìmọ̀lára dádájú òun ọlọ́wọ̀n bá àmà ìdájú ilmù sáà nígbà tí ilé ayé tí ó parẹ́ ọlọ́nìkan lọ́gbọ̀n nígbà tó ní kálukú ìgbà tí ó jò tí ó rọ̀ àti dèédé tí ó fi rọ̀ àti tí ó bìí nínú oore àti ìnira nígbà tó bá rọ̀ kò sẹ́ tó mọ àti àgbà lórí méjì wọ̀nyá ìlànà máa fẹ́ láàrọ̀ ọlọ́run nìkan ló mọ̀ in tó ń bẹ nínú oyún nípínlẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀wà padà wà mọ̀ pọ́kùnrin ní lẹ́yìn oṣù bí wọ́n pè ní b kí ni ó jẹ kí ló máa jẹ lẹ́nu kí sì ni kí sì ni ò ní jẹ kí sì ni ò ní jẹ kò sẹ́ tó lè sọ àti àwọn abímọ tán ó dàgbà tán ká tó mọ̀ pé kò ní jàmàdà àwọn ọmọ bẹ́ẹ̀ bàbá sì rí rí alámọ̀là ni ìyá náà alámọ̀là ni àwọn abẹ́ ọmọ ó tó àmọ̀là jẹ ó ní òun jàmàdà kò sẹ́gbẹ́ lè yẹ̀wò pàmò ayọ̀rẹ́ kó lè máa fi àmà. torí ẹ̀ pàápàá ìrìn àjò oyún ọlọ́run nìkan ló mọ̀ kódà àwọn ànábì ọlọ́run ò gbé mọ̀ àti Muhammad sallallahu alayhi wa sallam. yóò ṣe pọ̀ sí yóò ní ṣe mọ bí títí ẹnìkan ò lè sọ ẹ̀dá kan ò lè sọ kí ni nǹkan tí ó jẹ́ sábà bí ọrọ̀ rẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ 30 years ní ikú àṣẹwọ́ àṣẹyìnbọ̀ ó padà tún láwà ní fi kọ́ ni ó wá lọ kọ́ṣẹ́ ló bẹ̀rẹ̀ sí ní akọ́ṣẹ́ tailoring jẹ̀mọ́ ló padà di dírẹ́bà tí ó mọ̀ wọkọ̀ tí ó sì tara ẹ̀jẹ̀ tí ó tara ìdìde ọlọ́run nìkan ló mọ̀ ẹni bí ó lọ lé ìwé gbèrègbèrè iṣẹ́ ọwọ́ ló fi jẹun wọ́n máa tẹ́sìrì náà fún máa dà tẹ́kìsì kò kẹ́kẹ́ ẹ̀dá kan ò lè sọ in tí ó jẹ́ in tí yóò kó jẹ lọ́la àfọ àgbà ààrẹ tó fi ọ̀dọ́ tó fi lówó a sì rẹ́ni tó fi àgbà tó fi kọ́rọ̀ jọ ọlọ́run nìkan ló mọ̀ wọ́n yọ ọlọ́run nìkan ló mọ̀. ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n mẹ́rin kẹ́bi ní nafsun bí ayé arúgbìn tàmúù ẹ̀dá kan ò lè sọ níbo lòun ó ti lè gbẹ̀mí ìṣẹ̀mí ayé òun ọlọ́run nìkan ló lè sọ wàláhì ẹlòmíà kórìíra láti lọ India àwọn bọ́lá bá níbi tí ó kù sínú wọn gbé lọ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n bá rówó wọ́n dáwó fún àìmọye bá ń gbọ́wọ́ fún sẹ̀mí láìfún lórí social media wọ́n ní lọ India náà ní fún operation ààyè ni wọ́n gbé lọ òkú náà gbé bọ̀ torí ẹ̀ ẹ̀dá kan ò lè sọ ibi tá kù sí tàbí sallallahu alaihi wasallam ní bọ́lọ̀ bá kádàrà ikú ẹnìkan láàyè kan ọlọ́run ó mú bùkátà tí ó lọ gbọ́ tí ó fi lọ́dẹ̀ ọlọ́run mú wá fi wàlúwàyí rà kódà fún ara wọn lọ́fẹ̀ẹ́sẹ̀ ní wọlé nǹkan kò sówó láti iṣẹ́ wọn wọlé wọn lè jẹun wọn lè sùn wọn sì jí mọ́ bẹ́ẹ̀ ni wọ́n kù sí nìyẹn ẹ wá sọ fún mi ẹ wá ló mọ nǹkan mẹ́bàrà rìn nínú ẹ̀dá kò sọ ẹjọ́ mọ̀ torí ẹ̀ mọ́ darẹ̀ láàmú wọ mùsùlùmí gbàrà lọ́nà irú wọn ti pa ó tí wọ́n ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lé ní kánjú jayé kánjú kúrò láyé ni wọ́n kánjú jayé kánjú kúrò láyé lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ torí ẹ̀ èyí tí àwọn èèyàn rẹ̀ ṣe ní jọ̀hún láwọn àgbàlagbà àwọn tó máa ń ṣẹ́ṣú ń jọ̀hún wọn máa ti ń dàgbà tó mọ ibi tó bí ọgọ́ta àádọ́rin ọmọ fi ń ṣẹ́ṣó tó máa ń wà burúkú yẹn but lẹ́nìí ọmọ ọdún márùn-ún fi ń ṣẹ́ṣó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún náà fi ń ṣẹ́ṣó tẹ̀mọ́ bọ́nà bá sì ní yóò ní tọ́lọ̀ ń pèsè rẹ̀ fún náà nìyí ẹlọ́wò dáadáa nígbà tí bá ẹjọ́ ogún ọdún oṣù kúrò láyé ọlọ́run ló tó bẹ́ẹ̀ torí ẹ̀ sá fún kẹ̀kẹ́ kó katapila nǹkan tó mọ́ tó tọ́ tọ́nà yẹnu sí òun ni kò ṣe àfáà kan kò ní ọjọ́ ọ̀la rẹ lọ́wọ́ ẹ̀dá ọmọnìyàn kan kò ní ọjọ́ ọ̀la rẹ kò ní lọ́wọ́ kò sẹ́ tó ní lọ́wọ́ òbí rẹ kò sẹ́ tó ní lọ́wọ́ ní gbogbo ẹ̀dá kò sẹ́ tó ní lọ́wọ́ ọlọ́run tó bẹ́ẹ̀ kò ló ní lọ́wọ́ torí ẹ̀ torí àti pé kádó sọ́nà gbogbo àwọn tó máa ń ní pé àwọn ẹ̀yẹ nǹkan wò gbogbo irọ́ ní gbogbo ẹ̀ irú ẹ̀jẹ̀ ti wá pọ̀ gan-an ìwé ẹ̀dẹ̀ tí wọ́n pọ̀ gan nísìn tẹ́bá owó social media wọ́n ní gbogbo wọn lára ní fóònù àbí àwọn tó ń lo fóònù Lagos State nípa bí ìrìn bá jẹ́ bí 35 million àti àwọn tó ń lo fóònù Lagos State àfihàn gbá bí 33 million so ibi tó fẹ́ gbà yọ sí wa nìyẹn àmọ́ ọ̀tún jẹ́ mùsùlùmí wọ dúró fọlọ́ bẹ́ẹ̀ ni alábìnrin fàájì ni tọ́lẹ̀ bíi tẹ́ bá wá ọrọ̀ ẹ wá lọ́nà tó mọ́ lọ́nà tó dáa iṣẹ́ àláàlì ló ní kó ṣe wọ́n sì rí pé òun wá ọrọ̀ nìyí kó wá fi pa ẹ̀sìn ọlọ́run ọba lára ìyẹn ní kókó tọ́lọ́run tó lè dá wa. ṣé ẹnìkan mọ àtọ́fẹ̀jáyé ni ìràwọ̀ ní gbogbo yẹ pàbú pàbú ni irọ́ ní gbogbo ẹ̀ ẹni kò mọ kankan. torí ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá lọ orí rẹ̀ sí ọ tó fẹ́ sọ̀rọ̀ tó bá kíyà dáadáa mọ́ bẹ́ẹ̀rù ẹ̀yẹ́ rí ìrántí náà rí ẹ̀dá kan mọ́ ti sọ èmi náà rí ìrántí rí wàárí ó máa fàdúró lọ́dọ̀ títí ẹ̀ wọ́n parọ́ alọ́sọ fóun pé òun sòótọ́ èmi náà rí ìrántí rí ẹ̀dẹ́gẹ́ mi jíṣẹ́ débi rí kò ní nílé sọ̀rọ̀ a sì lọ fóun kó o ṣe ìyẹn nù ẹ̀ẹ́ tó pọ̀ sí pé ó yẹ kébì náà rí ẹni tó fi ní ṣe ìyẹn tí wọ́n bá gbà pé mo fi ẹ́ sí ẹ̀yẹ jẹ́ kí n sọ tọ́lọ́run tọ́lọ́run sọ fún mi ọlọ́run sọ fún ẹ pé tó bá fẹ́ ṣe orí burúkú ayé àti tàbí àmọ́ tó gbọ́dọ̀ ní ẹ̀sí ẹ̀wọ̀n ṣẹ̀rọ ìlú nígbà ẹ̀rọ ẹnìkan nílẹ̀ yíbo ọkùnrin ni ó bí ọmọ méjì ọkùnrin méjì ọmọkùnrin rẹ̀ ẹni ká sọ ìwọ́n lówó ẹgbẹ́ tó gbọ́dọ̀ bí 60 ọmọkùnrin kan ni wọ́n bí 25 nǹkan bí i eighteen nineteen ọwọ́n ní pásítọ̀ wá rí ìrìnà sí wọn wípé àìléwò rẹ̀ àìkọ́lé rẹ̀ àìníláárí rẹ̀ àwọn ọmọ méjèèjì yẹn náà ni àfikún pa wọ́n ló fi lè ló fi lè níláárí ó wá ta ọmọ yìí lọ sóko ó ṣẹlẹ̀ kìí ṣe àrọ́bà o ó wá ta wọn lọ sóko ó wá pa àwọn méjèèjì gbà tó wá pa wọ́n ẹ̀mọ̀ kò sí tó pamọ́ lábẹ́ lọ lábẹ́ sọ́nà olúwa ló pamọ́ sí ọlọ́run gbogbo ẹ̀ bọ́lá wọn bá tú àṣírí yóò tún àṣírí ọwọ́ apá wọn tán ó wá ń sọ fún ìyá wọn nílé wípé àwọn ọmọ yìí òun ò mọ̀ rí wọn mọ́ wọn wá ń dààmú dààmú lọ dààmú bọ̀ ibi tó fi ń dààmú wọn làwọn ọlọ́pàá wá ń ṣe investigation wọ́n wá wádìí dé church tí wọ́n àmọ́ náà máa ń bá ọ̀pá lọ sí church ibẹ̀ ni wọ́n ti wá rí ẹ̀kọ́lọ́pọ̀ abúrú àwọn wájú wọ́n wádìí wọn ìrẹ̀ ti wá rí àwọn èèyàn sọ fún wọn pé à pásítọ̀ ti sọ ó ti rí bíìlù fún bàbá yìí pé àwọn ọmọ ìlú tí bàbá ní láàrí kó lówó kó kọ́lé kó ní gbogbo ẹ̀ òkè bàbá yìí gbọ́dọ̀ tó àmọ́ yìí wà àbálà àgbà tí ọwọ́ ìyá tó bàbá padà wá jẹ́wọ́ pé òwò lòun pa wọn wọn lọ tó tó ìwọ̀n mọ́lẹ̀ àwọn lọ wọ àwọn ìjáde lẹ́yìn oṣù mẹ́fà kàmọ́ ìṣekú jẹ̀má mùsùlùmí torí islam pé ìgbọ́dọ̀ yóò olùmọ́kànlé bẹ́ẹ̀ àmọ́ wà ní ìfọ̀kànbalẹ̀ tó bá ní islam wàláhì kò sí àfà náà kódà kó mọ̀ gbogbo lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó sọ fún olú rẹ̀ gbà olú yìí dàrú ẹlẹ́rìí òsì ẹ sí èrè ẹ ṣe ẹ sí èrè mọ́tí tẹ́lẹ̀ ẹ wá ń bẹ́ẹ̀ bí pé ẹ ní mi ṣe ẹ dánù sá èmi á lò sùn pé ẹ ní

kò sẹ́ni kankan tí máa rí ní sẹ́ni kankan irọ́ ni gbogbo ẹ̀ kódà tó bá yẹ tó lóòótọ́ lẹ́nìkan lálàá nípa rẹ tó a àlá ìgbẹ́rùbà etí ìsìlámù sọ ní pé àti rán àlá fẹni tá a bá lálàá sí èyí tí àwọn agánlá fúnra wa tó jẹ́rùbà wa ọlọ́ọ̀ni á mọ̀ sọ àìsàn bẹ́ẹ̀ kankan tó ìmọ̀ wa wẹ̀ káàkiri pé òun sọ fún ẹ pé òun lálàá báyìí nípa rẹ nìyí ó tọ́ka pé ṣètọ́ ìlú jíjẹ́ fún nìyẹn torí ẹ̀ ìsìlámù ló ní ìfọ̀kànbalẹ̀ ó ní tójú wọlé ìtójú wọlé ìyẹn fi máa ń gbogbo kú gbèrè àti lẹ́yìn tó pọkọ látara tójú wọlé ó lẹ́gbẹ́ tó pọmọ lẹ́sì ṣẹ́gbẹ́ láìpẹ́ yìí náà ọmọ pásọ̀ kan náà tó pọ ọkọ̀ àtìyàwó bí abẹ́ ìkan bí oṣù ilé ìsẹ́yìn wọ́n mu tó pọ ọkọ̀ àtìyàwó ọmọ kan náà náà ọmọ lásù ní láti ẹ̀ wọ́n pa á ìtójú wọlé náà ni so gbogbo ilé nǹkan wà nàka jìnà sí sí ọlọ́run kí ni wákàtí mara gbára lọ́lọ́run ọba rẹ̀ òun kọ́ṣẹ́ ni òun kàwé ni òun ń kọ́ òwe ni mójútó pé o bá ti ṣe freedom dúró tí kò bẹ́ẹ̀ náà bá ti ọ̀rọ̀ iṣẹ́ tó kọ́ tí o tó bá rí pé ah nǹkan ò fẹ́ jáde níbẹ̀ kò pọ́n dandan kó má kò kìí ṣe èèwọ̀ kó má kọ́ṣẹ́ mi bẹ́ẹ̀ ni kìí ṣe èèwọ̀ kó má kọ́ṣẹ́ mi ah àwọn oṣù tó láì ìbí tí mo kọ́ ṣe tó lọ́nìí àwùjù bèèrè láì ní ìbí fọwọ́ ṣe ẹ̀kú wáṣẹ́ ìyàdá sálẹ̀ ẹgbẹ̀rẹ̀ ìbí tí mo jẹ́ pé ìbí tí mo lọ yunifásitì wá ṣe gbọ́ pé ìbílẹ̀ mo tún lọ kọ́ òwò mo tún ṣe òwò mo tún tajà àwùjù bèèrè láì kóòtù yìí máa fi jẹun kóòtù wo sáàtì ìwọ náà láàrin ló fi jẹun gbogbo àwọn Dangote yẹn àwọn yóò kàwé Dangote ó kàwé Bill Gates kàwé àwọn the richest people in the world ó kàwé owó ti dé

àtúndì náà fi yóò nǹkan wá ń jò ní ó wáyà wá lẹ́nu pé àwọn obìnrin á ah, ṣebí ìyá akẹ́lẹ́lẹ́ ìyá akẹ́lẹ́lẹ́ gbogbo àwọn obìnrin tí wọ́n jẹ́ àwọn obìnrin tí wọ́n jẹ́ mùsùlùmí ládùúgbò yìí wọ́n wá dára wọn láàmú wọ́n lọ wá kándù ókè ní nǹkan gbàtẹ́ni ẹ wá nìkan bí ọdún ọdún bí mẹ́rin márùn tó wà ní síkílẹ̀ jì kílẹ̀ dà ẹ̀ kúrò ní ọjọ́ ọ̀nà àbí ẹ̀ kọ́lé kò sówó ilé náà

ẹni tó gọ̀ kọ́nà mọ́jù gbọ́n kẹni tó gbọ́n kó lè rí nǹkan jẹ tí wọn abẹ́ dàgbò tàlẹ̀ ẹgbẹ́dẹ̀ ká tara wa kò sí nǹkan kan tí wọ́n mú ọrọ̀ wá báyìí àti tọ́lọ̀ bá pèsè fún mi kápẹ́ra lọ́nà kò sẹ́ni tó lè kò sẹ́ni kankan tó lè yí kankan padà wọ́n sọ mara yí wọn lè yí kádàrá padà àmọ́ wọ́n lè yí ọwọ́ àgbo sẹ́yìn ṣẹ́rí ọwọ́ àgbo ẹ̀gẹ́ ló lè ìyẹn lè ju kádàrá lọ pé kádàrá òun jẹ́ gbọ́dọ̀ torí ẹni mọ tọ́lọ̀ ụkọ mọ tí ó yí padà à ń gba méje wáyé padà sí ago márùn fún wa pé àwọn ago mẹ́ta àbọ̀ mẹ́ta ọ̀sán dàrú pé kó a lọ gbágo wa agbèrò òṣìṣẹ́ ó mọ̀ ṣiṣẹ́ àdé òṣìṣẹ́ tó ń tó le gẹ́gẹ́ nìyí ẹni wọ́n ń yí padà ìjú ìrọ̀rùn fún ọmọ ènìyàn láti yí padà gangan tó gé ti tọ́lọ́hun jẹ̀mọ́ ọmọ ènìyàn gò débẹ̀ bọ̀dì yorùbá tó ń sọ lẹ́yìn náà nìyí tó ń sọ náà nípa ọmọ ènìyàn lè yí padà irọ́ ni ẹnìkan ò lè yí kádàrá padà ẹnìkan ò lè sọ ẹni tọ́lọ̀ nípò òkè ò lè sọ ẹni tó lọ ní fọkànbalẹ̀ dáadáa kò òwú alátakò gbogbo àwọn ilé ìkò sí kankan tó ṣe ọ́ ó bá bàtẹ ẹsẹ̀ kan lẹ́nu ọ̀nà ilé rẹ̀ kò sí kankan tó ṣe ọ́ wọ́n dàgbàdo sílẹ̀ ní títì tó bá dásùbà ní títì tó bá ń lọ kí ràṣùbà àmọ́ ẹ̀rọ ẹ̀rọ báyìí nínú ọ̀rẹ́ lẹ́sìn mo sọ fọ́kọ́ náà àmọ́ ìyàtọ̀ àjọ gbígbà takò ràṣùbà bá ní ọkà bàdàdà lẹ́ yìí o bẹ́ẹ̀ tó ṣe ń ṣe bóyá ògùn owó ló ń wá o àbí ìwọ̀n tó wọ tó ra ìdajì àpò ọkà bàbà owó ló fi hàn ó lè ní òpin ẹ wàá lọ fẹ́ bẹ̀rẹ̀ òwò owó ìjọba kó mú wá kó mú fifty thousand naira wá ó fi ṣoògùn ó sì ra ọjà thirty thousand ó ti ṣọ́ọ̀tì ọ̀rẹ́bí ó ti ṣọ́ọ̀tì torí ẹ̀ ẹ̀jẹ̀ àdó ìtọ́lọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala kó gbàgbé nìkan ló wà. Ramadan ni. Yeah ọ̀rọ̀ nípa abẹ́rẹ́ ìwà ìjọ ẹ̀ tó ní ìyá àwọn ọmọdé wọn ti tó ọ̀bẹ̀ lọ. Ìwáyé ní ọwọ́ táwà, ẹwà ń dè lọ́wọ́ àwọn ọmọdé ẹ̀ tó táwọn kan máa mọ̀ ní tó jẹ máa bá ń gbé dábàá ń gbáwò. Àwọn àti ìdílé kan ló ń gbọ́dọ̀ yóò tó ti ní kíkò rẹ̀ ìbọ́dá bẹ̀rẹ̀ tó ti wà nílé yìí. Na tabagbọ́ bèrè yẹn dáadáa. <clears throat> Ah, màmá wa, wọ́n béèrè fún kan nínú àwọn ọmọ wa, kọ́mọ bá gbé ọ̀dọ̀ wọn àwa ni àgbà kó wá gbọ́dọ̀ wọn tí è ṣe pé àpé ìwọ òbí fún àwa wa a lè sọ pé àpé a lè sọ pé àpé náà ìtàfi sọ pé àpé òun náà lè wípé tàbá ti mọ̀ pé ọmọ wa nìyí a nígbà kó gbọ́dọ̀ rọ bàbá òbí màmá wa tó wá rí bẹ́ẹ̀ a wà ẹlòmíì gbé ní táàmù sanwó òṣòfò àbáwà gẹ́gẹ́ láfara wa kalẹ̀ láti lè díbẹ̀ torí pé ìwọ màmá bàbá ìwọ tó lágbára ní pàtàkì jùlọ màmá tabari pé ọmọ títí wa nìyí a lè ìpínlẹ̀ kó gbọ́dọ̀ wọn àwọn àwọn ọ̀nà àbáyọ fún nǹkan tí wọ́n fẹ́ lo ọmọ wa fún yẹ àwọn ọ̀nà àbáyọ fún tí wọ́n fi ní ráàyè tí wọ́n fi ní ìlera tabari ṣe yẹ àti fẹ́ẹ́ kọmọ́ á sọ wípé a pè òun wípé àwọn ìyá wa nìyí ní tó yí wọn nínú ẹ̀sìn ọlọ́run ó kéré ní tó yí wọn nínú ọ̀làjú ayé lẹ́ni ó kéré bí ẹ̀ fọmọ sọ́dọ̀ arúgbó lẹ́ni àánú ni ẹnìkan náà sọ̀rọ̀ fún wa ni wọ́n fi sí ọ̀dọ̀ màmá màmá màmá rẹ̀ wọ́n wá sọ́rọ̀ ìyá ìyá ọdún méjìlá lọ́mọ ẹ̀dì lóyún torí pé ẹmọ̀ ayé ti da yọ́ làjú àwọn ìyá nìyí ayétà ń lò lọ́sì wọ́n ní ọmọ ẹ̀sìn ló mọ ehoro ìsìn tọ̀ àwọn àgbàlagbà ní àwọn ọmọ ọmọ tó lè jókòó tẹ́gbẹ́ ìyá rẹ̀ báyìí ṣé kìí lọ́ti káàkiri lọ wọ́n ti káàkiri gbogbo ilé ayé lẹ́nu ah kódà kò jáde kúrò ní kò jáde lóòótọ́ so àwọn ìyá àwọn ọ̀wọ́ àwọn ọmọ wa ni àwọn ọmọ àwọn ètò rírí ọmọ gẹ́gẹ́ bí àwọn ìpèníjà tí àwùjọ tó ń fún wa lẹ́nu tó ti di eléyìí a ti lè fi ọmọ sọ́dọ̀ wọn tọmọ ó gbẹ́sìn yé tí ó ní ìdánu ah ló fẹ́ ṣòro torí ẹ̀ tá bá sọ pé àfẹ́kọ́mọ wa kó wà ń bẹ́ àṣẹ náà àmọ́ nǹkan tí wọ́n níbi ọmọ fún káwa náà ràn wọ́n náà gbé láti lè fi ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ kọ́ náà wà náà. ẹ̀rọ wa tó àǹtí ìsúnmọ̀ bàbá wà ní kóòtù rẹ̀ náà aláàjì wa máa rẹ̀ wà ẹ̀kọ́ sẹ́lẹ̀ wà. Ilé ìlera oṣù wọ́pẹ̀ ẹ̀ ẹ̀ ń bá wá ìgbàgbọ́ Ìbéèrè tí tọ́kọ́kọ́ béèrè ní gbé ẹni tí ó ń pè ọ́ lọ́wọ́ tẹ́nìkan wá wọ mọ́ṣíláṣí tó wá gùn ó gùn lọ́bẹ̀ ṣé ẹni yẹn yìí tí yóò mọ̀ pè ọ́ lọ ní àbíkí tó ṣẹlẹ̀ ìbéèrè láti o ó ṣẹlẹ̀ láti ẹ̀ ní Tanzania àbí Senegal ló ti ṣẹlẹ̀ tìrasìtì mọ́ bàbá yẹn àgbàlagbà ni bàbá yẹn ti tó ti pẹ́ wọ́n wá pè ọ́ àṣùgbà ó ń pè ọ́ lọ́wọ́ ẹnìkan dẹ̀ wọlé because o kò mọ̀ pé cctv camera wà ó dẹ̀ gún bàbá yẹn ó dún lọ́nà bí ọ̀nà méjìlá bàbá yẹn dẹ̀ kú torí kò fẹ́ gba fóònù lọ bàbá jùlọ. sọ ẹ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni ìbéèrè ìbéèrè ẹ̀ ló wà ìfòsì. torí ẹ bí ẹ bá ń pèrò lọ́wọ́ kọ́lọ́n kó sọ oníkàlùkù bàbá ọmọdé àrí àbúrú tí ó dùn ní mọ́ni wa lọ tá a bá ń pèrò lọ́wọ́ tí nǹkan bá bá ṣẹlẹ̀ tá a bá láǹfààní láti kọ̀ntínú rẹ̀ táfi kí táfi pè é tán ká máa bá lọ. bẹ́ẹ̀ ni ọ̀la ni Umar bin Khattab radiyallahu ta'ala anhu Umar kí wọn àṣùbà lọ́wọ́ fáwọn mùsùlùmí òun ni àbúrò olórúgbó ẹ̀dá ló wọlé ó sì dúró lórúgbó ọ̀bẹ yìí síbẹ̀síbẹ̀ umoro fi tẹ̀lúlẹ̀ ó tiraka tiraka tó fi sálámọ̀ bá ti sálámọ̀ tán òun làwọn jẹ̀mọ́ tó wà lẹ́yìn tí wọ́n pé ah àṣà burú ládà ìdíṣẹ́ ọmọ ẹnìkan wá ní ah tó bá lẹ́ẹ̀dí kúrò kó fi núlẹ̀ umoro ní làhàbọ̀ fẹ̀lẹ̀ islam lẹ́gbẹ̀ẹ́ dára ká sọ̀rọ̀ ẹnikẹ́ni tó bá gbèrò nílẹ̀ yóò kí kò níbi kankan nínú islam wọn sọ̀tẹ́rí ẹ̀ tó bá ṣẹlẹ̀ pé olùpẹ̀rù ń pèrò lọ́wọ́ aburú ńlá yẹn ṣẹlẹ̀ kọ́nà kó sórí pa àwọn olùpẹ̀rù wa àtàwọn náà tá à ń kírun kọ́nà kó sórí kálukú wa tó bá ṣẹlẹ̀ bí ẹ bá lè tiraka dìgbẹ́ ìdáàbò ìpèrò tán ó dà tí ìmúra ẹ bá fẹ́ pọ̀ tá à lè mú mọ́ra bí má ní òde lẹ́rù yẹn pé pé má lè darí yẹn lẹ́rù yìí má lè darí ẹni òun ní máa ń tọ́ka lẹ́rù ìrora lẹ́yìn ó dàgẹ́ bí bí bí ara náà ni ẹlòmí ẹ̀fọn wọn mi lọ lè bàyẹ̀ lára kò ní mọ kankan yóò mọ sun sí ẹ lọ́nà kò sí ní màlíríà ẹlòmí sì nìyí ẹ̀fọn kùn lásán gan-an ó sì ní màlíríà ibi tí ilé sì tó tiẹ̀ tó wà nìyẹn kẹrí ìmọ̀ọ́nì tó bá ti strong lára ẹni sí ìmọ̀ tọ́ka bí yóò sì ní rí ìrora lára bí yóò ní rí bí yóò ní rí ìmánì ni jẹ̀mọ́ torí ẹ̀ ìdálẹ́mí ń pariwo tó kàn ládánwò wàláì tó kàn lè ní jù bẹ́ẹ̀ lọ tí ó sì pariwo ẹ̀ lẹ́wù ìmánì ni ìrora kan náà ni pẹ́ẹ̀nì náà ni pẹ́ẹ̀nì ni àmọ́ pẹ́ẹ̀nì eléyìí pẹ́ẹ̀nì tààkiri mànàríyà ni kìí ìsíyà ọ̀dàbẹ́ni tí wọ́n gún lọ́bẹ̀ ọ̀dàbẹ́ni tí wọ́n náà torí ẹ̀ lẹ́wù ni so ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí tí wọ́n gún lọ́bẹ̀ kí ló ṣe tó bá lè pé lọ kó pè tán tí ò bá lè pé lọ pé lọ kò bílẹ̀ tó wọn àti ìpèrò mọ́ṣáláṣí nù táwọn jẹmọ́ mi táwọn jẹmọ́ bá dé wọn tún ìrìn rẹ̀ tó ń fò pé àmọ́tẹ́ni ẹ bá gbábẹ̀ lọ a ẹni ẹ kú lórí ṣahada ó kú lórí la ilaha illallah anábìwá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ máa ta ẹnikẹ́ni tó bá fi lè kú lọ́kùnrin lóbìnrin wàhùwà ya'lam ó mà lọ́kàn lórí ahán lórí kìríkì ara rẹ̀ annahu la ilaha illallah kò sẹ́ni tíjọ sí tọ́sílógbò àfọlọ́gbà Allah orí dákàlà aljanna ló wà aljanna lọ sọ ẹni yẹn yìí ó lè tí wọ́n pè ní fésìbó alhakinam ó kú kú rí ó kú kú gbẹ̀yìn ó ti ẹ̀kú ẹgbẹ́ ń pè ní ẹlòmíì orí ìjà ló kú ní ọgógóró orí ọtí òun ló kú sí ẹlòmíì ìgbólómù orí ìgbónà ìwò kù tí ìgbàjẹ́rẹ̀ ẹ̀mí ìkúsí ẹ̀mí ìkúsí orí ilé alẹ́ torí ẹni ẹni yìí òkùnkùn rẹ̀ àbẹ̀lọ́rùn ìgbà tí ó bá yá kọ́nàkó fi kò jẹ́ fún alẹ́ àti gbogbo yìí ìbéèrè ẹlẹ́ẹ̀kejì lórí pé tí kẹfìrí bá ń gba àwẹ̀ kẹfìrí oní tí kìí ṣe mùsùlùmí ẹni tí ò nígbàgbọ́ ní la ilaha illallah muhammadu rasulullah tó bá gba àwẹ̀ sọ́nà ẹlẹ́dẹ́ pẹ̀lú gbogbo tá a bá ń pè iṣẹ́ ẹ̀rí pátá iṣẹ́ ẹ̀rí èyí tí máa jẹ́ kó di àtẹ́wọ́gbà tọ́lọ́hun ó gbà lọ́wọ́ ẹni tó ṣe nǹkan mẹ́ta ni alákọ̀ọ́kọ́ Islam tó túmọ̀ sí pé kèfèrí ọlọ́wọ́ nígbà ṣe rí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn kó jẹ́ Islam tó jẹ́ mùsùlùmí àwa ní al-ikhlas yẹ̀rù pé yóò ṣe iṣẹ́ olóore yẹn nítorí ìtànwá ó fi ń wá ojú rẹ̀ ìyọ́nú ọlọ́run bí ẹ̀ bá ṣe é tó fi ń wá ojú rẹ̀ ìyọ́nú ẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ ọlọ́run nígbà ẹlẹ́kẹta yóò wá sí gẹ́gẹ́ bánadé ṣe ní kásí tó bá ṣe bí ó fi kọ́ sí ṣe ń láì fi ànábì ó sì mọ̀ pé wù yapa ànábì àmọ́ ẹgbẹ́ bí àwọn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ̀ bí wọn dúdú bá ní ká wọ náà á náà ọlọ́run jẹ́ wọ nílùú ní ẹ̀ẹ́lẹ́ ẹ̀fẹ́ alẹ̀ mọ́ná ni aléwútàlá á ti ìgbàgbé ni aléwúmọ̀ sí ìdù òun náà bẹ̀ torí ẹ̀ nǹkan mẹ́ta tọ́lọ̀ mọ́ owó nìyẹn so kèfèrí kódà kó jẹ sáré kódà kó sínú kódà kó pé mọ́jẹ̀ ẹ̀rọ táàmù sí máa pé lọ́gbà tí ò bá ti sí ìsìlámù bẹ́ẹ̀ ọlọ́run ọmọ òní gbà ọlọ́run wa kọ dínà ìlànà àmẹ̀lú nílẹ̀ àmẹ̀lú fàjàndáhùn àbáhámọ̀ tó rọ̀ àbáhámọ̀ tó rọ̀ lọ́sàn-án tí oòrùn tó bá tàn wọ yàrá wa tó bá wò ní ẹ wọ́n mọ̀ rí kíkà bí eruku ìgbàpè ní àbáwù tó bá dì níbẹ̀ kò ṣe é dìbò o lè gbé kò wúlò kéde yìí pẹ̀ kò kọ́lé kò wúlò kankan kò sàfàdé kankan ọlọ́run ní gbogbo iṣẹ́ olóore tí kékeré bá ṣe tó kú lórí ẹ̀ ọlọ́run ní kò sáàtùmọ̀ kan lórí ẹ̀ mùsùlùmí ni ó ṣe ìṣirò fọlọ́ tí ó tààrẹ wà jẹ́ náà èyí tó bá kú díẹ̀ kú díẹ̀ nínú iṣẹ́ mùsùlùmí jẹ̀mọ́ ó ní tọ́lọ́run ó fi dí i fún tíṣẹ́ eré rẹ̀ tó fi gbowó àjẹ́ náà tọ̀ tó bá ti àádọ́kùnrin ẹ̀kúnlẹ̀ tí ó jẹ ìyá rẹ̀ ìyá tí ó fúngbà díẹ̀ ló wà jẹ́nà kò sí mùsùlùmí kan ẹ̀tọ́ kú lórí islam jẹ́ ìwà jẹ́nà amákẹ́fẹ́ rí òun ò ní ìṣòro kankan tó ṣe ó ń kúrò láyé báyìí ọrẹ tí máa ta àwọn ọmọ wẹ́ẹ̀wẹ́ tí máa ń fún ní nǹkan àwọn ọmọ aláìní tí máa ń ràn lọ́wọ́ àwọn arúgbó tó fún lóúnjẹ àwọn ọmọ àwọn àwọn kíláàsì pé àwọn obìnrin tọkọ wọn kú àwọn opó tó ń ṣe dáadáa fún wọn kẹ́ni tó ṣe ilé ìtọ́jẹ́kìtì bá fi lè kú òtítà iṣẹ́ rẹ̀ dàgé jí ni kàkíní kàrọ̀mọ́ọ̀bì ló dàgẹ́ bí eérú tí atẹ́gùn ìjì tó gbé lọ látara kí kò sí láàyè náà ìlọ́mà tó ìdèrè ìbéèrè lọ́mọ wọn ìbéèrè lálọ́bẹ̀rẹ̀ ìkọ́nù fáwa náà tá a jẹ́ mùsùlùmí ká máa sọ ká máa ṣe ká máa ń hùwà sí mọ́ni òfin ní ìbàjẹ́ tàbí sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ní mọ̀ sọ́ọ̀mọ̀ rọ̀mọ̀dán náà ó lé ní bá gbà rọ̀mọ̀dán ìmáànà tó gbà lẹ́nu tó ń gbàgbọ́ ní la ilaha illallah muhammadu rasulullah òṣìṣẹ́ sáábà tó sì ro kan èrè lọ́dọ̀ ọlọ́run ẹ̀sọ́ lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ dákàrà jẹ́nà ó ní wà